alágbára lọ́wọ́ bàbá onípòsí mo dúpẹ́ mo fìyìn fólúwa adúpẹ́ oore ọlọ́run tó dógun dúró. ó ṣé bàbá lọ́wọ́ bàbá onípòsí mo dúpẹ́ àfihàn f'Olúwa ẹ jẹ́ ká sọ́ di àdúrà ní àárọ̀ yìí orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ ńlá ti Jésù ayérayé Ọlọ́run ìyanu adá gbogbo ògo padà fún ọ lóòrọ̀ yìí ayìn ọ sọ wípé o ṣé o adúpẹ́ àfihàn fún ọ torí pé wọn ò torí wa rajà lọ́wọ́ bàbá onípòsí. Si a sùn a jí a wẹ̀ a wọ aṣọ tó wù wá a wọ ara wa wá sínú ìjọsìn yìí ní òwúrọ̀ yìí olúwa dúpẹ́ o nítorí pé a ò dòkú òjijì orúkọ ò yí wa olúwa orúkọ wa ò yí padà lówùúrọ̀ yìí a yìn ọlọ́run ìyanu a gbé orúkọ rẹ ga a fún ààbò a fún ìdásí ẹ̀mí a fún ìṣẹ́gun rẹ lórí ayé wa a dúpẹ́ fún dídásí lórí òkè yìí àdúpẹ́ nítorí pé a ò lójú ẹkún a ò lẹ́rẹ̀kẹ́ ò ṣe ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tó ń ṣe lórí lórí ètò yìí lórí ìjọsìn yìí nínú Harvest Point Ministry káàkiri gbogbo àgbáyé Ọlọ́run tí ò jẹ́ alójú ẹkún Jésù tí ò jẹ́ alẹ́rẹ̀kẹ́ ò ṣe Ọlọ́run tó ń dì mú ní gbogbo ìgbà Ọlọ́run tó ń fi ayọ̀ kúnnú wa Ọlọ́run tí ò jẹ́ kí orúkọ wa kó yí padà lójijì ká kúrò ní ènìyàn kí a dòkú Olúwa tó ń gba gbogbo ògo lórí ayé wa ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká fìyìn fún orúkọ rẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lórí ohun gbogbo tó ṣe fún wa ohun tó ń mí àti ohun tí ò mí tọ́lọ́run ò jẹ́ kí kankan nínú ẹ̀ kó di ìbàjẹ́ ẹ jẹ́ ká fìyìn fún orúkọ rẹ̀ ẹnìkan ṣoṣo tó ń ṣohun ìyanu ohun tó wù ká lè máa là kọjá ṣùgbọ́n ẹ jẹ́ ká yìn nítorí pé ó dá wa sí ọba tó pa májẹ̀mú mọ́ a ò rójú ẹkún lórí àwọn èso tó kó fún wa a ò lẹ́rẹ̀kẹ́ òṣè lórí ọkùnrin lórí obìnrin lórí ọmọdé lórí àgbà lórí àwọn ìránṣẹ́ rẹ̀ lórí òkè yìí olúwa tó mú wa tẹ̀síwájú ní gbogbo ọ̀nà tó fi àyè gbà wá ó fún wa lórí ọ̀fẹ́ láti jẹ́ àyànfẹ́ rẹ̀ ohun èmi kò mọ̀ ọ́ rí kò fọ̀ sí èmi àti rẹ ọba tí ò jẹ́ ká kọ Jésù sílẹ̀ olúwa tí ò jẹ́ kí èṣù kó ní àyè nínú ayé wa ẹ jẹ́ ká yìn ín lógo ẹ jẹ́ ká fi ìyìn fún un àyàn o jésù kristi ọlọ́run tó ń da ogun dúró ògo ni fún orúkọ rẹ lókè ọ̀run ní orúkọ jésù kristi ní a gba àdúrà ẹ jẹ́ kí a lọ kọ̀rọ̀ tí a lọ bẹ̀bẹ̀ fún ìṣiṣẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí èmi àti rẹ ti lè ṣẹ̀ tó lè mú ìdíwọ́ ìdènà bá àdúrà wa àti ìjọsìn wa ní òwúrọ̀ yìí kí olúwa kó ro ti ẹ̀jẹ̀ rẹ̀ kó ṣàánú fún wa kò sí àwíjàre kankan níwájú wa níwájú rẹ̀ láti ẹnu èmi àti ìwọ láwùrọ̀ yìí ṣùgbọ́n jẹ́ ká bẹ̀bẹ̀ fún àánú pé kí olúwa kó dáríjì wá ẹ̀mí má dẹ̀ṣẹ̀ mọ́ kí olúwa kó gbé wọ̀ wá àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ ńlá àti jésù kábíyá òsì olùfíjì ẹ̀ṣẹ̀ ọlọ́run tó ń ṣe ohun gbogbo lódùlódù àwa mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá olúwa dáríjì wá o nípa ìwà ni nípa ìṣe ni àìṣòdodo wa níwájú rẹ ó dàbí àkísà ẹlẹ́gbin gbogbo òdodo wa níwájú rẹ̀ bí àkísà ẹlẹ́gbin ló ṣe rí olúwa dáríjì wá olúwa dáríjì wá gbogbo ohun tí a ti lè ṣe tó lè mú kí ìsìn wa níwájú rẹ̀ lówùúrọ̀ yìí kó já sí asán olúwa dáríjì wá olúwa wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ olúwa wẹ̀ wá mọ́ ẹ̀mí má dẹ̀ṣẹ̀ mọ́ olúwa gbé wọ̀ wá ẹ̀mí kémi kí ó ṣe èyí kémi kó ṣẹ̀ sí ọlọ́run mi ká má rí lórúkọ jésù kí olúwa kó gbé wọ̀ ní òwúrọ̀ yìí ẹ ká máa sọ̀rọ̀ fún ìsìn sí mímọ́ kí olúwa kó ń yọ̀ wá sí mímọ́ kó wá palẹ̀ kó tún wá tún wa mọ kó tú wa mọ ní ọ̀tun fún ògo rẹ̀ fún iṣẹ́ rẹ̀ nínú ayé wa ògo ni fún orúkọ rẹ̀ lókè ọ̀run ní orúkọ Jésù Kristi olúwa wa ní orúkọ Jésù Kristi olúwa wa a fi ètò òwúrọ̀ ilé olúwa lọ́wọ́ èyí ni àyájọ́ ọjọ́ tí à ń celebrate àwọn grandparents a sọ fún ọlọ́run pé láti bẹ̀rẹ̀ sí títí dé òpin kí olúwa kó gba àkóso láti bẹ̀rẹ̀ àdúrà títí táwọn fi kọrin tó máa ṣànàsment tá a máa gbọ́rọ̀ ọlọ́run tá a fi parí ètò yìí pé kí olúwa kó gba gbogbo ògo àdúrà orúkọ jésù ní orúkọ jésù ní agbára ńlá àti jésù ayérayé ọlọ́run ìyanu a fi gbogbo ètò wa ní òwúrọ̀ ilé ẹ lọ́wọ́ ní orúkọ jésù olúwa gba ògo olúwa gba gbogbo ògo aya gbogbo gbọ̀ngàn yìí sí mímọ́ gbọ̀ngàn yìí kó kún fún agbára ọlọ́run kó kún fún inú ẹ̀mí mímọ́ kó máa já ìdè kó máa tú ìdè gbogbo àwọn oníròbìnú jẹ́ ní òwúrọ̀ yìí gbogbo ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn wa bá a ti wọnú fẹsẹ̀ wa tẹ̀ gbọ̀ngàn yìí lówùúrọ̀ yìí ní orúkọ jésù kí olúwa kó bá àìní wa pàdé a ó máa yìn ọ́ a ó máa gbórúkọ rẹ ga ní orúkọ jésù kristi olúwa wa a ó lọ gbàdúrà fún gbogbo àwọn ọkàn tí olúwa yóò lò pátá lórí òkò yìí ní òròkè yìí ní àwúrọ̀ yìí á sọ pé kí olúwa kí ó tinú wọn dénú wọn bí inú wọn dénú wa lórúkọ jésù wípé bí wọ́n ti ń la ẹnu wọn ńgbà táwọn máa kọrin bá a ti ń gbàdúrà táwọn máa gbọ́rọ̀ ọlọ́run ká má ṣe wá sórí òkè yìí lásán k'Olúwa kó tú wọn kó tú wọn ro kí iná ọlọ́run kó máa jó ní ara wọn bí bá ti ń rí wọn lówùúrọ̀ yìí ká máa rí ọwọ́ ọlọ́run àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ ńlá gbogbo àwọn ọkọ̀ tí olúwa kò ní ṣaláì lò lówùúrọ̀ yìí olúwa lò wọ́n fún ògo rẹ bí a ti ń rí wọn ní orúkọ jésù kí a máa rí ọwọ́ agbára rẹ ní orúkọ jésù bí ọ̀rọ̀ rẹ ti ń jáde lówùúrọ̀ yìí kó máa tú ìdè kó máa já ìdè kó máa ṣe ìwòsàn kó máa ṣe ìgbàlà kó máa ṣe ìbùkún a kò fẹ́ ká a lọlé bí a ti wá ní òwúrọ̀ yìí káwa kó padà lọlé pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ògo ni fún orúkọ rẹ lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa psalm ninety one bá ṣe máa ń kà á ní gbogbo ìgbà ó ní ẹni tó jókòó síbi kọ̀kọ̀ gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè a sọ wípé ní ọdún yìí kọ́dún yìí ṣe lọ sópin ẹ̀mí èmi àti rẹ àtòhun tó mí àtòhun tí òmí kó má ṣe lọ sópin a ti fi ayọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí ohun tí ó máa ṣẹlẹ̀ táwọn máa fọwọ́ lórí táwọn máa fi ẹsẹ̀ jọlẹ̀ ni ó di èèwọ̀ nínú ìdílé èmi àti rẹ ó di èèwọ̀ lórí òkè àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ ńlá ti jésù olúwa bí ọdún yìí ti ń lọ sópin oṣù bàbá bàláwọ̀ yìí ní orúkọ jésù ohun ibi májò ó bà sínú ilé wa ohun ibi májò ó bà sí ìjọ rẹ bí a ti ń lọ nínú ọdún yìí a ti fi ayọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ la ó fi parí ẹ̀ tọmọtọmọ tẹbítẹbí taratara gbogbo ohun tí olúwa kó lé wa lọ́wọ́ àti ohun tó ń mí àti ohun tí ò mí tí olúwa fi ń pa wá lẹ́rìn lórúkọ jésù ayé májò fi pa wá lẹ́kún èṣù májò bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ní orúkọ jésù olúwa gbà wá ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé òun ni ààbò wa nínú ìpọ́njú kí olúwa kó fi ààbò rẹ̀ kó fi bùwọ̀ wá ká má ṣe lójú ẹkún ká má ṣe lẹ́rẹ̀kẹ́ òṣè gbogbo ibikíbi tí ibi lè fẹ́ wá lọ́tún lọ́sìn ni ibi tó bá fẹ́ gbà wá ọfà ọ̀tá ọfà èṣù ní orúkọ jésù kó máa bá iná ọlọ́run pàdé ní ìtókù kọdún yìí ó parí kí agbára ọlọ́run kó di ìwà mú ká má ṣe rójú ẹkún ká má ṣe lẹ́rẹ̀kẹ́ òṣè ògo ni fún orúkọ rẹ lókè ọ̀run ní orúkọ jésù kristi ní agba àdúrà ẹ jẹ́ ká fi gbogbo ọkàn tó ń bọ̀ náà lé ọlọ́run lọ́wọ́ pé kí olúwa kó mú wọn débi láyọ̀ àti àlàáfíà ká má ṣe gbúrò ibi lórí ẹnikẹ́ni àdúrà orúkọ jésù orúkọ jésù gbogbo àwọn ọkọ̀ tí olúwa mú bọ̀ lọ́nà ní orúkọ jésù olúwa mú wọn débi láyà àti àlàáfíà májà arógun accident májà arógun àgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ olúwa mú wọn débi gbogbo àwọn ọkọ̀ tó sì ń ṣe ségesège ṣé kí n lọ àbí má lẹ̀ lọ lórúkọ jésù olúwa ta ọkàn wọn jí láti wá sínú ètò yìí ìbùkún wa kó má ṣe fò bí a ń gbàdúrà jẹ́ ká máa mú àdúrà náà wá sópin ká máa dúpẹ́ wípé olúwa ṣé o ọba tó ń gbọ́ àdúrà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ ká máa fìyìn fún un àyàn ọlọ́run wa ògo ni forúkọ rẹ lókè ọ̀run jésù kristi olúwa wa ẹ jẹ́ ká máa ṣàmì bí a ń ka psalm ninety one ẹni tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè àwa ó wí fún olúwa pé ìwọ ni ààbò àti odi wa ọlọ́run wa ẹni tí àwa gbẹ́kẹ̀lé ní tòótọ́ òun gbà wá nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bù wá abẹ́ ìyá rẹ̀ ni àwa ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń rìn ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ wa àti ẹgbẹ̀rún ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa la ó máa fi rí tá a sì máa fi wèrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa ní ṣe ààbò wa àwa sì ti fi ọ̀gá ògo ṣe ibùgbé wa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 òun sì pẹ̀lú wa nínú ìpọ́njú òun ó gbà wá òun ó sì bu ọlá fún wa ẹ̀mí gígùn ni ó fi tẹ́ wa lọ́rùn òun ó sì fi ìgbàlà rẹ̀ hàn wá adúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wa lẹ́ẹ̀kan sí olúwa gba ọpẹ́ wa a bẹ̀rẹ̀ sí ní orúkọ tí bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́. thank you ìjọsìn ti òwúrọ̀ òní nígbà tí a kọ nínú orin ìràpadà wa orin fifty five rh number fifty five ẹ̀yin ọba ògo òun ni ọlọ́run yìí fún iṣẹ́ ìyanu tí ó ti fi hàn ó wà pẹ̀lú àwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. ìsìn láti yin ọba àwọn ọba ọba tó dá ẹ̀mí èmi àti ẹ̀yin sí ọba tó pọ̀ wá mọ́ ọba tó fún wa ní oore ọ̀fẹ́ yìí tó jẹ́ ká lè wà níbí lówùúrọ̀ yìí tí a ò di òkú tó ṣe wálé alààyè ó ní gbogbo ohun tí ó lé ẹ̀mí kí ó máa yin ọlọ́run nítorí pé èmi àti ẹ̀yin ní ẹ̀mí ẹ ká gbé wọn sókè ká sí ní torí kó ṣe àánú rẹ̀ dúró. láti yìn ọ́ lówùúrọ̀ yìí adúpẹ́ pò jẹ́ kí òkúta kó rọ́pò wa ọlọ́run gbọ́ ọpẹ́ wa ẹbọ ọpẹ́ la mú wá jẹ́ kó ṣètẹ́wọ́gbà bí a ti lọ nínú ìjọsìn yẹn máa bá wa lọ lópin ohun gbogbo èyí nìkan la fi ọpẹ́ àti yìn fún ní orúkọ Jésù Kristi òun ni àjọ sìn. hallelujah ẹ hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó pọ̀ nípa ti agbára ọba tó ń ṣe ìyanu bá tí kò jẹ́ kí a gba ìwé ọ̀fọ̀ lórí ẹnikẹ́ni ọba tó ń dẹ̀mí gbogbo wa sí lónìí ni ọjọ́ ìbí ìkan nínú àwọn ènìyàn ọlọ́run ọmọ ọlọ́run àti òṣìṣẹ́ náà gba àjàrà lórí òkè yìí orin kan alàgbà mi tẹ́ dùn yìí. Orin ìfẹ́ dídùn ní ká kọ sólúwa. Àwọn tó wà lókè wọ́n kọrin ìṣẹ́gun. Ó yẹ kí a dàpọ̀ mọ́ wọn kí a sì tún orin náà kọ ìjọ ẹ jẹ́ ká darapọ̀ láti gbé olúwa ga nínú ayé arábìnrin wa olúyẹmísí òjò bárọ̀ òyìn ọjọ́ ìbí wọn olúyẹmí ìgbàgbọ́ yẹmí àti olúyẹmísí àti ìgbàgbọ́ yẹmí yẹmí kan náà ní gbogbo ẹ̀ ẹ jẹ́ ká gbé jésù ga a ò sọ fún a ò sọ̀rọ̀ lórí ọmọdé yìí kò tẹ́jáde ìdààmú olùwádàá ni wọ́n sí olùwádìí lọ́lọ́dọ̀ yìí. dá sí o jẹ́ kí ọ̀tá kò fi pa wá lẹ́kún o jẹ́ kí èṣù kó dégbodò ayé rẹ̀ lórí àwọn ọmọ òjọmọ ìbànújẹ́ àyàn ní gbogbo ọ̀nà rẹ̀ àyíkàtà yìí dà ìwúlùwà jẹ́ ijó fún wọn ó jẹ́ olúwa àti ọlọ́run wọn ọlọ́run ó ṣe lọ́pọ̀lọpọ̀ ó wọ̀ náà láti fi ọdún kankan ọjọ́ ayẹyẹ náà jọ́ òní lórúkọ jésù olúwa ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ pé ò jẹ́ kí èṣù kó yá ọmọ rẹ lò ohun tí mo ní padà lẹ́yìn rẹ nínú àwọn ńlá nígbà tí wọ́n bá wẹ́ kí ni mo tẹ̀ ń sin lọ́rùn fún pápá ò jẹ́ kó wọnú ọkàn rẹ̀ o jẹ́ kọ́ta kó yá a lò agbẹ́ra pé òun tẹ̀síwájú nínú ayé ọmọ rẹ olúwagbẹ̀yìn àti ọpẹ́ wa ògo ni orúkọ mímọ́ rẹ jẹ́ mo fi ọ́ lé orí ọ̀fẹ́ ọlọ́run lọ́wọ́ bí ẹ ti bẹ̀rẹ̀ ọdún tuntun náà jóòní lórúkọ Jésù olúwa kó pa yín mọ́ olúwa kó dúró tì yín olúwa kó wà pẹ̀lú yín olúwa kó ṣíjìbò yín níwájú àti ní ẹ̀yìn níwájú àti òsì lórúkọ Jésù olúwa kó wà pẹ̀lú yín ìdágìrì ìṣẹ̀lẹ̀ ibi lórí ọmọ tí mú kẹ́ni ṣẹ́ ìgbàgbọ́ kò ní dé bá yín ẹ ò ní fọwọ́ gbọ́mọ sí ẹ ò ní mọ bòjì ọmọ bóòtù kẹ pẹ́tọ́yé ẹ ò ní mọ sàárẹ̀ ọmọ àwọn ọmọdé wọ̀nyí lórúkọ Jésù wọ́n dín wọ́n dín gbà lórúkọ nígbà tó tọ̀ láti máa kàwé láti máa lọ́kọ láti máa ní aya ẹni bí ọkàn wọn ẹni tó ń ṣe bí bàbá fún wọn ní orúkọ Jésù Olúwa yóò gbé pàdé wọn ẹ ò jẹun wọn ẹ̀yin náà ẹ ní dàgbà ìyà ẹ ò ní ṣubú dànù ẹ ò ní fàìsàn lògbà owó dọ́jọ́ là ń ṣeré bí olúwa ti lóyún ìdọ́kọ̀ àti àdá ní orúkọ jésù nígbà tó da ọkọ èrè ẹ ò ní tì ẹ ò dé ìjọba ọ̀run a sì máa ń yorúkọ olúwa góò orúkọ olódùmarè torí àgbàdua tá a tọrọ kọ wọn ní orúkọ jésù kristi olúwa àti àmì lórúkọ jésù àmì ẹkẹ aleluya ẹkẹ aleluya ẹkẹ aleluya. Congratulations, happy birthday. God be with you. And ṣé. Stars are born in September. Hallelujah. Yeah? Stars are born. It's a special month. Eke, <laughs> hallelujah! ẹ jẹ́ ká fi tayọ̀tayọ̀ kẹ́ aleluya ẹ jẹ́ ká kẹ́ aleluya ẹ̀yin Jésù lógo adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run mo kí gbogbo wa pé ẹ kú ilé o a dẹ̀ fi àsìkò yìí náà kí great grandma pé ẹ káàbọ̀ mà ẹ kú jọ́ mẹ́ta a mí yín gan-an. mo ń ṣẹnu fún gbogbo ẹbí Dagunduro inú wa dùn ẹ ṣe ẹ kó àdúrà alọ́ Nàìjíríà láyọ̀ àbọ̀ láìléwu dáàdì mọ́mì ẹ ṣeun Olúwa ṣeun inú mi dùn tí mo bá everybody láyọ̀ àtàlàfíà Go ni fọlọ́run lókè ọ̀run Olúwa ṣeun ẹ jẹ́ ká fara balẹ̀ láti gbọ́ àwọn ìfilọ́wà. lẹ́ẹ̀kan sí adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ Sunday kejì ní ọdún September 2024 ọ̀pọ̀ láàjọ bẹ̀rẹ̀ ọdún ìwọ̀n ò sí mọ́ tí gbogbo wa bá ń sọ wípé ọdún yìí yá ó dẹ̀ yá lóòótọ́ ṣùgbọ́n nítorí pé a wà lálàáfíà ni ẹni tó wà ní ìtìmọ́lé àbí ẹni tó wà ní ìdùbúlẹ̀ àìsàn ọdún ò yá lójú wọn ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ǹjẹ́ a rí ẹni tí ó ń bá wa jọ́sìn fún ìgbà àkọ́kọ́ ẹni tí ó ń bá wa jọ́sìn fún ìgbà àkọ́kọ́ kò sí ẹ jẹ́ ká túbọ̀ tẹra mọ́ iṣẹ́ ìhìnrere Olúwa iṣẹ́ wa ládé ẹ̀kẹ́ hallelujah today is a special day to honour our grandparents àwọn grandma grandpa adúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún ìgbé ayé wọn ṣe máa ní church arúgbó ní church dágundúró àbí lónìí àwa mọ nǹkan tá a rí àbí a fẹ́ tap into the anointing so tí àsìkò bá tó a darapọ̀ mọ́ wọn láti bá wọn dúpẹ́ láti celebrate wọn fún ọlá ọlọ́run tá à ń rí lára wọn láti dúpẹ́ orí ọlọ́run nínú ayé wọn àádẹ́ kí wọn bó ti tó àti bó ti yẹ olúwa á jẹ́ kán túbọ̀ gùn lẹ́mìí wọn ò ní dẹ̀rù àrùká fún wa lórúkọ jésù bá ti ń rí wọn tínú wa ń dùn inú wa ò ní bàjẹ́ lórí wọn. ẹ má jẹ́ ká gbàgbé today is a eh, ẹni ní sunday kejì nínú oṣù nítorí náà ọrẹ wa tò ní ehm, ó dálé african mandate african mandate ẹ jẹ́ jẹ́ ká tún ọ̀pọ̀ wa ṣe kí ni èmi rò pé ó yé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àǹfààní ni fún wa láti fúrúgbìn láti lọ́wọ́ nínú iṣẹ́ olúwa àwa ò lè lọ tó bá lè lọ rán owó rẹ níṣẹ́ kò sí ní tá à ń ṣe tí kò ní àkọọ́lẹ̀ níwájú ọlọ́run ẹ jẹ́ ká tún ọ̀pọ̀ wa ṣe torí iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe bàbá máa ń sọ fún wa kò nílò ká tún máa repeat ẹ̀ ń bí ṣùgbọ́n tó bá jẹ́ pé owó kékeré lè fi ẹ jẹ́ ká tún ṣe you cannot outgive God. The Lord will bless as we give. Certificate class, Harvest Points Ministry, Omar Bereni, Tuesday, September 17, ní agumeje ní orizum. Registration she wà open and tó bá fẹ́ join. And the class, the fee is only one eighty-seven for semester. Èmi mọ bàbá dá ní ọ̀tẹ̀ ṣùgbọ́n ẹni tó bá tó bá gbọ́n ẹ jẹ́ ká darapọ̀ ká bá wọn ṣe because you can't beat the fees and you can't beat what you are going to get out of it. You never remain the same. Tó bá ṣe ẹ jẹ́ jẹ́ ká rí um, Elder Adenipẹ̀kun Evangelist Alọ́fẹ́ àti Evangelist Akiton àti Bàbá Ọdẹ́nẹ̀yẹ ẹni tí ó bá wà interested. Communicant class. náà máa bẹ̀rẹ̀ ní September Tuesday September ten via Zoom ẹni tó bá wà tó bá nífẹ̀ẹ́ sí láti ṣe àti ṣàlàyé ìfún àwọn tí wọ́n ṣe ìbátisí tí wọ́n fẹ́ gba di ẹni ọwọ́ ọ̀tún àbí tí wọ́n fẹ́ gba ọwọ́ ọ̀tún ìdàpọ̀ ni eléyìí wà fún ẹ jẹ́ ká rí Elder Adénípẹ̀kun àbí um, Sister Mary Thomas láti fi orúkọ wa sílẹ̀ ẹjọ́ obìnrin a ní ìpàdé kúkúrú ní ẹ̀yìn ìsìn tá a bá ti ṣe tán ẹjọ́ ẹ jẹ́ kí gbogbo wa dúró nítorí ó ṣe pàtàkì wọ́n ní ká tún fi tó wa létí ká rán wa létí inauguration of the Apostolic Church of North America Lona USA South Cockwood District àti induction of our father Pastor Henry Odeneye ní Sunday September 29, 2024, at a pre inauguration revival near Friday, September 27 and Saturday, September 28. Ẹjọ́ ẹ jẹ́ ká dìde. Kò sí bàbá tẹ́nì kankan ṣe nínú wa ń bíbà tí bàbá àti màmá ò kì Hallelujah. Ẹ jẹ́ ká nínú ara nínú ẹ̀mí fi àdúrà ran join yẹn lọ́wọ́. nínú ara pẹ̀lú ìnáwó àti ìnara ẹ jẹ́ ká support wọn káwọn náà mọ̀ wípé àwọn bímọ praise the lord okay ẹ ṣe mo ti rí àwọn ìyá mi kan tó ń tó ń tó ń ṣe sáyẹ̀nsì mi bẹ̀ yẹn ọkàn mi wá balẹ̀ dáadáa then um, kini greetings afẹ́ kí wọn ìkíni wọ́n lé èní ló máa close congratulatory message èní ló máa close two o'clock lénìí so ẹni tí ò bá tí ì fi fi orúkọ sílẹ̀ aago méjì lọ́sàn-án yìí then twenty five dollars half a page fifty dollars in full page is very cheap ara support contributions wa náà nìyẹn ẹ jẹ́ ká ká tètè ṣe kò ní dáa kán rórúkọ gbogbo èèyàn bẹ́ẹ̀ kán má rórúkọ wá ń bẹ̀ o praise the lord wọ́n fi tìfẹ́tìfẹ́ pè wá sí ìjọ àwọn màmá wa màmá mother celestial talabi òní ní ìkórè wọn harvest of unspeakable joy ní celestial church of christ ilé orí olúwa parish god's promise parish ní nine four three zero west Belfour street houston texas seven seven zero three one gbogbo alámọ̀bẹ̀ ẹ jẹ́ ká darapọ̀ láti support wọn bí a ṣe máa ń ṣe ní ọdọọdún ní aago méjìlá ọ̀sán yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa rántí láti share láti like àti comment gbogbo àwọn services wa ní orí Facebook àti ní orí YouTube àwọn ìsìn wa kò yàtọ̀ bí a ti ń ṣe Monday through Saturday láàárọ̀ ní aago mẹ́fà àbọ̀ sí aago méje àdúrà òwúrọ̀ ní ọjọ́ Tuesday aago mẹ́sàn-án ní gbọ̀ngàn Dágundúró àti lórí ìlà ìpàdé àwọn aṣẹ́gun ní ọjọ́ Wednesday ní orí ìlà ní aago mẹ́sàn-án hour of hope ìpàdé àdúrà wa ní èdè gẹ̀ẹ́sì ní ọjọ́ thursday bible studies wa ní orí zoom láti seven títí di eight thirty ní friday choir practice then ní sunday àárọ̀ yìí eight thirty ìpàdé àti ní sunday ní ìrọ̀lẹ́ ní agogo mẹ́fà bí a ti ń wá gbogbo nǹkan kéékèèké tá a rò pé kéré àbí òun ló mú wa dàgbà nínú kristi so ẹ jẹ́ kí a máa kópa olúwa á ràn wá lọ́wọ́ ní báyìí a ó pe àwọn bàbá wa láti wá ya owó wa sí mímọ́ gẹ́gẹ́ bí ìtọ́ni Ọlọ́run. hallelujah ẹ envelope méjì ni wọ́n fún wa àkọ́kọ́ fún ìdá mẹ́wàá ṣèdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń san ìdá lórí Zoom ẹ zel ẹ ṣé Olúwa bùkún èkejì ní ti African Mandate mo fẹ́ sọ̀rọ̀ nípa ilé ìnáwó wa nínú iṣẹ́ ìhìnrere ó ń fẹjú sí lójoojúmọ́ ni ní oṣù tí ní oṣù tó kọjá a rí ìpè láti orílẹ̀-èdè méjì fún iṣẹ́ ìránṣẹ́ láti dá iléèwé sílẹ̀ a ní ìpè láti ìlú Zambia a sì ní ìpè láti ìlú Kenya láti dá iléèwé ibi tí a ti ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ pàápàá àwọn ìránṣẹ́ Ọlọ́run Bíbélì sọ pé ìtara wọn wọn ní ìtara ṣùgbọ́n ìtara wọn kì í ṣe pẹ̀lú ìmọ̀ owó takuntakun ló sì ná wa Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá jèrè ọkàn ọlọ́gbọ́n ni Bíbélì sọ pé ọlọ́gbọ́n yóò sì tàn bí ìràwọ̀ bí a bá ti ń lọ́wọ́ sínú iṣẹ́ tí wọ́n ń jèrè ọkàn ìbùkún ẹ̀ ó ń kàn wá mo rọ̀ wá kó tó di pé aṣọ oore ọ̀fẹ́ a máa ṣe àfihàn àwòrán bó ṣe ṣe pàtàkì tó fún wa láti lọ́wọ́ nínú iṣẹ́ olúwa yìí ẹ mo rọ̀ wá ẹ ká lọ́wọ́ sí i kò sí ó fẹ́ di ṣàṣà àwọn iléeṣẹ́ ìránṣẹ́ tó ṣe ètò bí irú ìta ń ṣe Bible school wà ní Brazil tí wọ́n fi Portuguese kọ́ àwọn èèyàn bible school wà ní senegal tó ń fi french kọ́ àwọn èèyàn bible school wà ní tanzania tó ń fi èdè swahili kọ́ wọn bible school wa wà ní republic of benin mẹ́jọ ló wà ní republic of benin méjì wà ní togo bible school wa wà ní brazil bó ṣe sọ ó wà ní mexico gbogbo ibi tí a ń dárúkọ yìí àwọn èèyàn la fi síbẹ̀ tí wọ́n ń kọ́ wọn ó sì máa ná wa lówó bá a ṣe ń náwó sí lòlúwa ń bùkún wa. Lo mo gbàdúrà ní orúkọ jésù kristu olúwa bùkún wa ẹ jẹ́ ká dìde ká gbàdúrà ọwọ́ tá a fẹ́ fi mọ́ra ìwárè olúwa lórúkọ jésù kristu mo yàwọ́ ìsúnmọ́ kó de mímọ́ kó di orísun ìbùkún lórúkọ jésù ẹ̀ ní fọwọ́ ìdáràn gbogbo iṣẹ́ tí ẹ ń fọwọ́ ìṣe lórúkọ jésù á di ìbùkún fún yín ẹ̀ ní fọwọ́ ìgbọmọ̀ sí i lórúkọ jésù kìsì mo gbàdúrà ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìjọba tí í ṣe handcuff kò ní wọnú ọwọ́ yìí lórúkọ jésù gbogbo ń tẹ dáwọ́ ilé ọwọ́ ilé láti ṣe lórúkọ jésù kìsì á yọrí sí rere ayé awọ ẹsìn máa sọ di orísun ìbùkún ní orúkọ bàbá àti ntọmọ àti ntẹ̀mímọ́ ní orúkọ jésù kìsì olúwa wa. ẹ kẹ́ aleluya ó yá àsìkò tó pẹ̀lú ijó àti ayọ̀ ẹ jẹ́ ká mú ọ̀rẹ́ wa àti ìdá mẹ́wàá wá síwájú olóhùn. Hallelujah. Jésù hallelujah. ọ̀rẹ́ àti máwọn ọ̀rẹ́ wọ̀nyí wá àti àwa àtọ̀rẹ́ àti àmì àwa ọlọ́jẹ́ ká ṣe tẹ́wọ́ gbà gbogbo ibi tí a ti tọwọ́ bọ̀ àti máwọn ọ̀rẹ́ wá ní orúkọ Jésù olúwàfẹ́ ọ̀pọ̀ rọ́pò iṣẹ́ ẹnikẹ́ni má jò di ìṣẹ́ òwò wa má jò dàrú ajáde àpàtà jẹ́ nínú kí olúwa bá a bá wọn wí gbogbo àmì tẹ́lẹ̀ fẹ́ tó ṣàlàyé fún ní ọ̀sẹ̀ yìí àbẹ̀bẹ̀ wa ní ọ̀pọ̀lọpọ̀ kálẹ̀ fún ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ láti gbé orúkọ rẹ nínú àti gbogbo àgbáyé ní à ń yára ẹ̀wọ̀n ìsímọ́ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́ kí hallelujah. hallelujah ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní kíkà ibi àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run tí a yàn fún ìsìn pàtàkì ti òwúrọ̀ òní òun náà nínú ìwé epistle apostoli sí títù orí kejì láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹjọ episteli ti aposteli paul sí títù orí kejì ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹjọ the scripture students for this service shall be found in the epistle of paul to titus chapter two from verse one through eight one through eight ṣùgbọ́n. ìwọ máa sọ ohun tí ó yẹ sí ẹ̀kọ́ tí ó yè kooro kí àwọn àgbà ọkùnrin jẹ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì ẹni ọ̀wọ̀ aláìrékọjá ẹni tí ó yè kooro ní ìgbàgbọ́ ní ìfẹ́ ní sùúrù bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí àwọn àgbà obìnrin jẹ́ ẹni ọ̀wọ̀ ní ìwà kí wọ́n má jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn tàbí ọ̀mùtí bí kò ṣe olùkọ́ni ní ohun rere kí wọn kí ó lè tọ́ àwọn ọ̀dọ́mọbìnrin láti fẹ́ràn àwọn ọkọ wọn láti fẹ́ràn àwọn ọmọ wọn láti jẹ́ aláìrékọjá mímọ́ òṣìṣẹ́ nílé ẹni rere àwọn tí ń tẹríba fún àwọn ọkọ wọn kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó má bàa di ìsọ̀rọ̀ òdì sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ó gba àwọn ọ̀dọ́mọkùnrin níyànjú láti jẹ́ aláìrékọjá nínú ohun gbogbo máa fi ara rẹ hàn ní àpẹẹrẹ iṣẹ́ rere nínú ẹ̀kọ́ máa máa máa fi àìṣebàjẹ́ máa fi àìṣebàjẹ́ hàn ìwà àgbà ọ̀rọ̀ tí ó yè kóró tí a kò lè dá lẹ́bi kí ojú kí ó ti ẹni tí ń ṣòdì ní àìní ohun búburú kan láti wí sí wa báyìí ni adánudúró ní kíkà ọ̀rọ̀ ọlọ́run náà kúrò àbọ̀ kíkà àti gbọ́ọ̀rọ̀ ẹ̀ fún ìgbàlẹ̀ mi wa. ẹ kí aleluya àsìkò tó fún wa láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. table fún àwọn grandparents ẹ̀yin tí ẹ ti wà ń bẹ̀ lórúkọ Jésù ẹ̀ ní jábọ́ ẹ̀yin tí ẹ ń wọ̀nà àti débẹ̀ ẹ ó débẹ̀ ẹ ó débẹ̀ tẹ̀yẹtẹ̀yẹ ni o nítorí ojú òní kan láti di grandparents tọmọ ọdún mọ́kànlá báwa báwa tó gbé I got good news for you <laughs> ọmọ ọdún mọ́kànlá tó bá lóyún kì í ṣe good news o. So good news ni ṣùgbọ́n àkókò tó break yẹn kò yá lórúkọ Jésù Kristi ẹ ó débẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà yàtẹ̀rí ọkàn wa bá ká bá Ọlọ́run sọ ọ̀rọ̀ rẹ ni mo fẹ́ gbọ́ yìí o ọ̀rọ̀ ìyè ni ìwọ ló lọ́kàn mi pèsè ọkàn mi sílẹ̀ jẹ́ kí n jàǹfààní ọ̀rọ̀ Ọlọ́run yìí lẹ́kùnrẹ́rẹ́ jẹ́ kó yé mi. Jẹ́ kó yé mi jábọ́ ọlọ́run sọ gbogbo ẹ̀mí ìṣàkó ọkàn bá mi bá wí. ní orúkọ jésù kristi olúwa wa agbẹ́yìnga ọlọ́run alágbára máa wí nítorí àwa ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa. Agbẹ́yìnga, a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọjọ́ ńlá ọjọ́ òní tí a yà sọ́tọ̀ láti bu ọlá fún àwọn bàbá bàbá ìyá ìyá grandparents amẹ́ríkà ṣètò débi pé wọn ò yọ ẹnìkan sílẹ̀ wọn wọ́n fààyè lẹ̀ fún àwọn grandparents mo sì kí gbogbo grandparents pé ẹ kú oríire o adé orí gbogbo grandparents lọ́mọ ọmọ àdí orí yín ò ní ṣí lórúkọ Jésù Kristi gbogbo ohun tí ẹ ń wò bí àrídùnnú lórúkọ Jésù ìbànújẹ́ ò ní wọ̀ lórúkọ Jésù Kristi grandparents day lónìí tó bá tó àkókò gbogbo our grandparents a ó jáde láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá wa Akíntàn ṣe gba ìmísí ó yẹ ká fẹ̀mí ìmoore hàn pé Olúwa dá wa ní ọlá. táìtù tí ènìyàn kì í fúnyàn ni ọlọ́run ló ń fúnyàn àwọn kan tún ti gba great grandparents lórúkọ jésù christi akari kárí gbogbo wa à ń sọ̀rọ̀ nípa búbu ọlá fún àwọn òbí wa àti àwọn grandparents giving honour to our parents and our grandparents what is honour today is a day of honour òní jẹ́ ọjọ́ ọlá tí a ń bu ọlá fún àwọn bàbá àti ìyá àgbà kí la ń pè ní ọlá what is called honor honor is an internal attitude of respect expressed by appropriate action Is an internal attitude màá sọ lédè Yorùbá o. an attitude of respect that is expressed by appropriate action. Ọlá jẹ́ unti ti wà lọ́kàn wa láti tẹríba fún. An internal attitude expressed by appropriate action. tí ẹ bá máa bu ọlá fún èèyàn ẹ ó ti rò ó èrò inú wa ni tí a ń gbé jáde nípa ìṣe ara ọ̀nà tí a fi ń bọlá fún ènìyàn ni ká dọ̀bálẹ̀ ara ọ̀nà tí a fi ń bọlá fún èèyàn ni pé ká kúnlẹ̀ àwọn ìkúnlẹ̀ pé oríṣi méjì o àwọn kan wà tó jẹ́ ìkúnlẹ̀ àbọ̀ a fi orókùn kan kúnlẹ̀ a fi tìkejì dúró ṣùgbọ́n àwọn kan wà tí a máa ń kúnlẹ̀ fún tí a máa kúnlẹ̀ fún lórókùn méjèèjì an expression action telling us of the respect we have for such a person nígbà táwọn akọrin kọrin lẹ́ẹ̀kan wọ́n ń kọrin òṣùbà téèyàn bá gbé òṣùbà ó ń fi ọlá hàn ni àwùsù ìfífi ọlá hàn ni kí ni bíbélì sọ nípa ọlá àwọn wo ni bíbélì ká fọ ọlá fún báwo la sì fi fọlá fún wọn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kò sí ìṣe wa kankan tọ́lọ́run ti lànà bá a ṣe máa ṣe ó lànà bá a ṣe máa ṣe ọkọ̀ ó lànà bá a ṣe máa ṣe aya kì í ṣe bára ẹ ṣe ń ṣe ó ti là fún wa ní ti ọlá náà ó ti lànà fún wa ìwé Rome orí kẹtàlá ẹsẹ̀ ìkeje. nítorí náà ẹ san ohun tí ó tọ́ fún ẹni gbogbo owó òde fún ẹni tí owó òde all over the world send twenty people to help phone number display on the screen call this number send an email to us to book an appointment so that we can meet with individual churches and ministries who are interested in partnering with us to establish satellite campuses of. àwọn olówó bòde wọn ní ká ṣe fún wọn nítorí pé tí wọn ní ẹrù ẹnìkan ṣoṣo tí a ń bẹ̀rù jù ní ọlọ́run ọjọ́ tí ọba sọ́ọ̀lù bẹ̀rù ènìyàn ó sọ adé nù ó sọ ìtẹ́ rẹ̀ nù ó ní ẹ̀rù ènìyàn ló bá mi ó ní ẹ̀rù sí ẹni tí í ṣe tirẹ̀ ọ̀la là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí ó ní ẹ̀san ìgbèsè ni pay we owe a jẹ́ ní ìgbèsè ni a fẹ́ akọ̀ à ń láti san a máa ṣàlàyé àwọn tí ó yẹ ká fi ọlá fún un àti bí a ṣe jẹ wọ́n ní gbèsè bí a ṣe ń bá ìwàásù yìí lọ ọ̀tọ̀ ni we are talking of honour we are not talking of respect ọ̀tọ̀ ni kí a bu ọlá fún èèyàn ọ̀tọ̀ ni ká bu ọ̀wọ̀ fún ènìyàn a máa ṣàlàyé náà lẹ́kùnrẹ́rẹ́ àwọn wo ni bíbélì ń sọ pé ká bu ọlá fún àkọ́kọ́ ọlọ́run olódùmarè tó dá ọ̀run òun ayé ìwé òwe ìwé ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹni ẹni àkọ́kọ́ tó yẹ ká bu ọlá fún a mọ̀ pé a fẹ́ bu ọlá fún àwọn ìyá àti bàbá àgbà lónìí ṣùgbọ́n ó yẹ ká kọ́ ṣàlàyé pé ẹni àkọ́kọ́ tó yẹ ká bu ọlá fún lẹni tó dá wa láwòrán ara rẹ̀ Revelation chapter five verse thirteen kí gbogbo ẹ̀dá tí ó ń bẹ lí ọ̀run. kí gbogbo ẹ̀dá tó ń bẹ lí ọ̀run. àti lórí ilẹ̀ ayé. àti ẹni tó wà lórí ilẹ̀ ayé. àti ní ìsàlẹ̀ ilẹ̀. àti ní ìsàlẹ̀ ilẹ̀. àti irú àwọn tí ń bẹ nínú òkun. gbogbo ẹni tó wà nínú òkun. àti gbogbo àwọn tí ń bẹ nínú wọn. kò sẹ́nìkan tó escape. ni mo gbọ́ tí wọ́n wí pé mhm. kí a fi ìbùkún àti ọlá àti ògo àti agbára fún ẹni tó jókòó lórí ìtẹ́ àti fún ọ̀dàgùtàn náà láé àti láéláé. àmín ọlọ́run ni number one à ń bọ̀ mbẹ̀ ẹnì kejì jésù kristi àti sọ́pọ̀ mọ́ ní pẹ̀lú ọ̀dọ́ àgùtàn ìkẹta ni ìyá àti bàbá tó bí wa àti àwọn àgbà tó jù wá lọ lọ́jọ́ orí parents and those who are older than us níbẹ̀ ọlọ́run tiẹ̀ ṣàlàyé bí a ṣe máa ṣe fún wa ìwé lífítíkù orí kọkàndínlógún ẹsẹ̀ ọgbọ̀n ó lé méjì leviticus chapter nineteen verse thirty-two. kí ìwọ kí ó sì dìde dúró níwájú orí ewu kí o sì bọ̀wọ̀ fún ojú arúgbó kí o sì bẹ̀rù ọlọ́run rẹ èmi ni olúwa. ẹ ṣe kọ́ mà nínú ìwé exodus ó ní ká bu ọlá ká sì bu ọ̀wọ̀ fún ìyá àti bàbá wa ó tún wá fi lé wípé tí ẹ bá fẹ́ kẹ́mi yín gùn ẹ ṣe ìkẹta àbí ìkẹrin ni àwọn aṣíwájú wa tó jẹ́ bàbá fún wa nípa ti ẹ̀mí our spiritual fathers ìwé Timothy kínní orí karùn-ún ẹ má wulẹ̀ ká ètò tún tẹ̀lé gbogbo a máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ní mẹ́ta pé la máa mú tí a máa fi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ètú tẹ̀lé ní aya wa àti ọkọ wa bíbélì fún wa ó sọ fún wa ní ká bu ọlá fún wọn ká bu ọlá fún wọn. ìwé kọ́rìntì ìwé pétérù kínní orí kẹta ẹsẹ̀ ìkeje first peter chapter three verse seven ẹ jọ̀ọ́ mo fẹ́ kó yé wa wípé ọlọ́run ti mọ̀ pé ẹni tó le ló máa fẹ́ kó tó sọ pé kò bu ọlá fún un ó ti mọ̀ pé aya tí ọkọ tí o máa fẹ́ aláìgbọràn ni síbẹ̀síbẹ̀ ò ní ká bọ̀ ọ́lá fún tó bá di pé ó le ṣe ni kẹ́ padà lọ bẹ́ẹ̀ tó rán yín níṣẹ́ pé eléyìí lè bá ọ ni mo ṣe fẹ́ ṣe á fọ̀nà hàn wá ó sàn ká lọ bá ju pé ká ṣàìgbọràn ìyàwó tí mo fẹ́ sílé obìnrin ni mi ò fẹ́ ọkùnrin nítorí náà ọkùnrin kankan ò lè láwàáwí kankan tó bá yẹ pé ìyàwó obìnrin nìwọ náà fẹ́ sílé èmi ò láwàáwí <laughs> hallelujah ọkùnrin tí ẹ fẹ́ sílé ní akọ ọkùnrin ni ó sì ti mọ̀ pé ọkùnrin ló máa fẹ́ kó tó sọ pé ká bu ọlá fún un yes my mommy first Peter. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ ẹ máa fi òye bá àwọn aya yín gbé ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára àti pẹ̀lú bí ajọjùmọ̀jogún orí ọ̀fẹ́ ìyè kí àdúrà yín kí ó má bàa ní ìdènà. hallelujah bí ọkùnrin bá bu ọlá fún ìyàwó ẹ̀ ìwé kọ́rìntì ó sọ ó ní a ò láṣẹ lórí ara wa bí ọkùnrin náà ṣe láṣẹ lórí ara ẹ̀ ó ní tí o bá bọlá fún ìyàwó ẹ̀ ara tí o gbà wípé kì í ṣe tiẹ̀ yẹn tìyàwó yẹn ò ní ṣe àjọpín pẹ̀lú obìnrin àjòjì ìbẹ̀rẹ̀ ọlá nìyẹn aya kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lé ọkọ pẹ̀lú kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya. ok a ti fi ara ẹ fún ọkọ a ti fi ara ẹ fún aya ìwọ wá gbé ara ẹ gbé lọ ṣe panṣágà àti àgbèrè kò sí ọlá fún ọkọ fóbìnrin tó bá lọ tó bá lọ mọ ọkùnrin àjòjì kò sí ọlá fún aya tí ìwọ ọkùnrin bá gbé rẹ lọ́sọ̀dọ̀ obìnrin àjòjì ìwé òwe orí karùnún ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin à ń bọ̀ lórí ọlá fún àwọn òbí wa ṣùgbọ́n ó yẹ ká ṣàlàyé àwọn ibi tí a ń láti fi ọlá sí Proverbs chapter five verse three and four. nítorí tí ètè àwọn àjèjì obìnrin. ètè àwọn àjèjì obìnrin a máa kán. a máa kán bí oyin. a máa kán bí oyin. ẹnu rẹ̀ sì kúnná ju òróró lọ. yes mà ẹ tẹ̀síwájú ewu tó wà ń bẹ̀ nìkẹ́ wá gbọ́ yìí o. ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ korò bí ìdàpá. Mhm. ó sì mú bí idà olójú méjì. ẹ ṣe pọ̀ mọ́ ẹ jọ dádì ẹ gbọ́ nǹkan tí bẹ́ẹ̀ lè sọ bí a bá bọlá fún aya wa. So ó yẹ ká ya ara wa ìsọ́tọ̀ fún òun nìkan ṣoṣo àti ọlọ́run tẹ́ḿbìlì ọlọ́run lára wa yìí à ń fi ń bu ọlá fún ọlọ́run torí òun ló ní the next person ni aya wa àti ọkọ wa gẹ́gẹ́ mo sọ fún yín ẹni tí mo fẹ́ sílé obìnrin ni kò sí nǹkan tí mo ń sọ fún yín kíkẹ́ ṣe lórí òkè yìí tèmi ò ní ṣe tí máa fi kú màá tẹ̀lé bólúwa ṣe sọ yìí ó sì pé ó pé hallelujah olúwa ní ká sì máa bọlá fún àwọn ọ̀gá wa olúwa ní ká máa bọlá fún ẹ arákùnrin wa olúwa sì ní ká máa bọlá fún ara wa ìwé òwe no ìwé orin dáfídì orí kẹjọ ẹsẹ̀ ìkẹrin àti ẹsẹ̀ ìkarùn ó jọ ti lọ. kí ni ènìyàn tí wọ́n ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn tí ìwọ ń bẹ̀ wò ìwọ sáà dá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ ìwọ sì ti fi ògo àti ọlá dé ní adé. ẹni tọ́lọ́run táwọn áńgẹ́lì ń jowú wa áńgẹ́lì ń sọ pé tálẹ̀ ènìyàn gan tí wọ́n ń bẹ̀ wò àwa sì ni àwòrán ọlọ́run la gbé wọ̀ ẹjẹ́ á bu ọlá fúnra wa ẹni tó bá bu ọlá fúnra ẹ̀ kò ní fi ẹ̀yà rẹ̀ kankan ṣe ìrúbọ lórí pẹpẹ sàtáànì rárá ó ní ẹnikẹ́ni tí a bá jọ̀wọ́ ẹ̀yà ara wa ìfún ó ní sí ẹni náà àti jẹ ẹrú ẹnu ọlọ́run ọmọ ọlọ́run ò gbọ́dọ̀ ṣépè ọwọ́ ọmọ ọlọ́run ò gbọ́dọ̀ jà pé a bá ti fi ṣe ìjà àti yọ̀ǹda ẹ̀ fún sátánì láti lò ní ẹja bu ọlá fúnra wa ìwé ìwé orin dáfídì orí kọkàndínláàdọ́ta ẹsẹ̀ ogún ẹ máa yọ̀ǹda fún mi díẹ̀ máa gbé ìṣẹ́jú mẹ́wàá nínú àkókò yìí lónìí nítorí kábù ọlá fúnra wa bá a bá ṣe mọ ọ̀rọ̀ ọlọ́run yìí tó ló máa ṣàǹfààní fún wa tó proverb eh, psalm forty nine verse twenty. ọkùnrin tí ó wà nínú ọlá tí kò mòye ó dàbí ẹranko tí ó ṣègbé. ọkùnrin tọ́lọ́run dá lọ́lá tí ò mòye ó dàbí ẹranko tó ṣe kí ni mà ṣègbé ẹ̀ka lóyìnbó òyìnbó yẹn kúnná jù yẹn lọ. Man that is in honor. You are a honorable person. And God has honored you. Yes? And understand not. Not. Is like the beasts that perish. ṣe ni káwa fúnra wa dára lọ́lá ká kúnra wa lé. Ṣùgbọ́n láyé we are in the era of dishonour. Kò sí ọlá mọ́ tí a ń bù fúnra wa. Kò sí ọlá tí a ń bù fún Ọlọ́run. torí àkókò yẹ ká bẹ̀rẹ̀ látòrí ìtọ́lọ́run àti sọ ó ní ká fi ògo agbára fún ẹni tó jókòó sórí ìtẹ́ fún ọ̀dọ́ àgùntàn báwo la ṣe ń fi ọlá fún ọlọ́run à ń jọ̀wọ́ ọkàn wa fún nọmba one à ń jọ̀wọ́ gbogbo ara wa fún ẹ jọ mọ́ mi ẹ má jà bí ẹ bá ti lè lo ọwọ́ yín láti fi jà ẹ ti jọ̀wọ́ ẹ̀ fún sátánì láti lò kò sí ọlá fún ọlọ́run dádì mo bẹ̀ wá ẹ má ṣépè bí ẹ bá ti lanu tí ẹ ṣépè fún ìyàwó yín ẹ ti jọ̀wọ́ ẹ̀ fún sátánì láti lò ẹ já bọ ọlá fún ọlọ́run bí a bá bọ ọlá fún gbogbo ẹ̀yà ara wa gbogbo ohun tí a bá fi ń ṣe a fi ṣe fún life life impact for eternity life l life. I, impact. F, four E, eternity. Gbogbo ohun tí a bá ń fi ẹ̀yà ara wa ṣe ká máa fi ṣe kó máa tọ́ka sí ọ̀run. Nítorí àwa ní ikọ̀ àti ìríjú Ọlọ́run ní ayé. Àwa ní ambassador Ọlọ́run ní ayé. Ẹ jẹ́ ká ó ní bàbá wa tí ń bẹ ní ọ̀run kábọ̀ fún orúkọ rẹ kí ìfẹ́ rẹ ká ṣe láyé bí wọ́n ṣe ń ṣe ní ọ̀run. Hallelujah. ká wá fún àwọn àgbà respect and honour you respect them for what they do you honour them for who they are respect and honour ọ̀wọ̀ àti ọlá méjèèjì ló yẹ ká fún àgbàlagbà ṣùgbọ́n méjèèjì yẹn. ó yàtọ̀ síra ẹ máa ń bu ọ̀wọ̀ fún ènìyàn tó bá smart nínú ohunkóhun ṣe tágbàlagbà bá dúró láàyè àgbàlagbà á bu ọ̀wọ̀ fún respect is earned honour is given ó ṣe dáadáa o kò ṣe dáadáa o ajẹ́ àgbà ní gbèsè wípé ká bu ọlá fún àti ká ọ̀rọ̀ ọlọ́run ó ní ajẹ́ ní ni. Gbèsè, ni ṣùgbọ́n tó bá di bí ọ̀wọ́ dáàdì mọ́mì we will earn it ìyẹn ni màmá kà ní nínú scripture yẹn ó ti sọ gbogbo àwa ìyá àgbàlagbà ojúṣe tí ẹ máa ṣe tí ẹ máa fi dẹni ọ̀wọ̀ ó ti kà á ẹ kọ́ àwọn ọmọ yín bí wọ́n ṣe ń bu ọ̀wọ̀ ẹ bí wọ́n ṣe ń forí balẹ̀ fún ọkọ bí wọ́n ṣe ń gbọ́ràn sí ọkọ nílé ẹ wọn káwa dádì náà ká máa ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì ẹ lọ́ka lásìkò ara wa èmi ti ka dáadáa mo ti gbéra mi lórí òṣùwọ̀n bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ní ọ̀wọ̀ ẹ̀rìn rìn ẹ̀ arákùnrin kan wà ní Ìbàdàn gbà kan tó ń pè ní King of Boys ibi tó kó àwọn boys yẹn dé ẹ bá á lọ yanjú ara ẹ̀ King of Boys ẹ jọ̀ọ́ tó bá jẹ́ nìkan ṣoṣo lẹ́nu opportunity láti influence let it be L-I-F-E life impact for eternity. Life impact for eternity. Nítorí àkókò mi ò ní ṣàlàyé púpọ̀. Ẹ̀yin ọmọ, mo kọ́ lédè pé filial children, children who have a dutiful relationship with their parents and display that in certain emotional feeling and behavior. Dutiful relationship. ó di dandan pé mo láti tọ́jú wọn beautiful relationship àpẹẹrẹ àkọ́kọ́ nínú bíbélì a fẹ́ wo ìgbé ayé Jákọ́bù àti bàbá ẹ̀ Ísákì ẹ ẹ̀yin ọmọ Ọlọ́run ọ̀tọ̀ ni ire ẹnu wa tètè ètè ọ̀tọ̀ ni ire àtẹnuwá Ísákì ó sọ ó ní lọ pa ẹran wá kí n jẹ kí ọkàn mi kó bàa lè súre fún ọ kì í ṣẹnu. Isaac ní ewúrẹ́ ńlẹ́ o ó ní ọ̀pọ̀lọpọ̀ màálùú ọlọ́run blẹ̀sẹ̀ ó ní ṣùgbọ́n lọ pẹran wá kí n jẹ́ kí ọkàn mi kó bàa lè súre fún ẹ níbi aago mẹ́ta mo ṣe gbàdúrà aago mẹ́ta tán lálẹ́ ní àná ni mo gbọ́ aago láti Nàìjíríà ẹni tó pè wá jẹ́ geography teacher mi ẹni tó kọ́ mi ní geography mo ti kọjá seventy tí n bá sọ pé ẹnìkan ló kọ́ mi ní geography ULA grammar school ó kù sí lọ́kẹ̀wọ́ ọjọ́ orí ẹni yẹn hallelujah mo ní màmá ó ní pastor ọlọ́kọ̀ mi fà sí ẹni mo ní kí n pè é kí á ni mo kàn náà pé ọ̀la ni grand parents day wọ́n súre fún mi tán mo ní màmá ẹ send account number yín hallelujah lọ pẹran fún mi kí n jẹ kí ọkàn mi kó bàa lè súre fún ẹ nígbà tó jẹ tán ó wá súre fún Jákọ́bù Ísáù wá dé á olóma ṣe o mo ti rìlíìsì ẹ kò sí nǹkan tí a lè ṣe mọ́ ẹ kà á mi Genesis twenty seven ẹ tọ́jú ìyá ẹ tọ́jú bàbá ẹ tọ́jú grandparents nígbà tí wọ́n wà láyé ìyá àti bàbá àtẹ̀mí ò sí láyé ṣùgbọ́n mo ní àwọn àti ìyá bàbá tí mo tó yí mi ká tí mo ń tọ́jú ó pé màmá mi kan wá visit mi ní ọjọ́ Wednesday nígbà tí a gbàdúrà sọ mo ní màmá mo fẹ́ bless yín ó ní rárá àwọn olóyè káwọn bless wọn ẹ má gbé kínní yìí lọ nígbà tí mo fún ọ ní ẹ̀bùn tán wọ́n bẹ̀ sí ní súre mo ní adúrú nǹkan tí màmá yẹn bá gbé lọ ni ó jalé mi lórí hallelujah. Yes, my mom, Eka. 27. Well, no, in 28 and 29, Moses said, Ọlọ́run sì wí, Ọlọ́run yóò sì fún ọ ní nínú ìrì ọ̀run àti nínú ọ̀rá ilẹ̀. Láti inú ẹ̀wà nìyẹn. Àti ọ̀pọ̀lọpọ̀ ọkà àti ọtí wáìnì. Kí ènìyàn kí ó máa sìn ọ́. kí ènìyàn kó máa sìn ọ́. kí orílẹ̀-èdè kí ó máa tẹríba fún ọ. yes. máa ṣe olúwa àwọn arákùnrin rẹ kí àwọn ọmọ ìyá rẹ kí ó sì tẹríba fún ọ. ọtí tán ọmọ ìyá ẹ wá dé ó ní sọ́ọ̀rì mo ti rìlíìsì ẹ̀ yínká ẹ̀dẹ́nẹ́ ó jókòó síwájú bàbá àgbà ó ń jẹun last born wa ẹran tó bá lọ́ra jù tó tóbi jù ló máa ń tọ́ka sí tiẹ̀ àní eléyìí grandpa ni jẹ́ tí wọ́n bá jẹun tán á wá gbọ́ ọ lé lórí a ní bàbá yín kọ́lé fún mi ẹ ó kọ́lé fún bàbá yín. orí ní ká ló fi gbàre connection yẹn mi àti màmá ẹ̀ la enjoy ẹ̀ wọ́n kélé fún mi àbí wọ́n kọ́lé fún mi. ẹ jẹun ọmọ lórúkọ Jésù Kristi ẹnì kejì tó tí mo like jù ní Solomon bíbélì sọ nípa Solomon ẹ wo ọlá tó bù fún màmá ẹ̀ ẹ bá mi wo mọ́ mi ẹ bá mi wo First Kings chapter two verse nineteen ó mú ka nǹkan one two three four five tí Solomon ṣe fún ìyá ẹ̀ kò kí ìyá ẹ̀ ṣe mistake lóòótọ́ tí ò mọ̀ ń pẹ́ dáfídì lọ bá ṣe wọ́n pa ọkọ ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọkùnrin yẹn gbọ́ history yẹn ṣùgbọ́n ní ara ah, màmá mi ni màmá mi yes ma. báṣẹ́bà sì tọ̀ sọ́lọ́mọ́nì ọba lọ. ìyá ẹ̀ wá tọ̀ sọ́lọ́mọ́nì ọba lọ. láti sọ fún un nítorí àdóníjà. ó fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ọmọ ẹ̀. ọba sì dìde láti pàdé rẹ̀. bíbélì sọ pé ó dìde kúrò lórí ìtẹ́ màmá mi ló ń bọ̀ yẹn ó sì tẹ ara rẹ̀ bá fún ẹni sùn rẹ̀ jẹ́ kí n kiri ẹ̀ màmá màmá mi ló ń gbọ́ yẹn mo mọ̀ pé àwọn ìsọ̀ǹgbẹ àti màmá pé kábíyèsí ẹ̀yin lọ́ba màmá mi ni that's my mother ó dìde yẹ number one ó dìde number two ó sì tẹ ara rẹ̀ bá fún ó tẹ ara rẹ̀ bá fún un ó sì jókòó lórí ìtẹ́ ó sì tẹ́ ìtẹ́ fún ìyá ọba ó wá tẹ́ ìtẹ́ fún ìyá ọba òun sì jókòó lọ́wọ́ ọ̀tún. jókòó lọ́wọ́ ọ̀tún mi mo wá ń béèrè pé ọ̀tún ọba dà dídé kúrò màmá mi ti dé ọ̀tún ọba kẹ̀ hallelujah hallelujah ẹ tọ́jú ìyá yín o ẹ tọ́jú bàbá yín ẹ tọ́jú grandparent yín o táwọn ọmọ yín ò bá ṣe ẹ tètè fi kọ́ wọn àǹfààní ẹ ọ̀tọ̀ ni dádì ọ̀tọ̀ ni bàbá adágundúró ọ̀tọ̀ ni apọ́sù kàtígórì kọ̀ọ̀kan ni wọ́n fi ń àdírẹ́sì mi ìrè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì ń gbà hallelujah ẹ fi kọ́ wọn ọ̀pẹ ẹ jẹ wọn mọ̀ kalẹ̀ lórúkọ jésù kristi ní ti joseph ẹ wo bó ṣe ṣe fún ìyá àti bàbá ẹ fún bàbá ẹ in particular genesis chapter fifty verse one to three today is grandparents day let's honour them. Jósẹ́fù sì ṣubú lé bàbá rẹ̀ lé ojú. Ó ṣubú lé bàbá ẹ̀. Ó sì sọkún sí i lára. o sọkún. Ó sì fi ẹnu kò ó lé ẹnu. Kò ní ẹnu. Jósẹ́fù sì pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀, hmm. àwọn oníṣègùn kí wọn kí ó Ẹ ń bá mi, ó sunkún, dáàdi ń lọ, ó sunkún ó wá lọ pe àwọn oníṣègùn ẹ bá mi ẹ ń bá mi ọdún mélòó ló fi ẹ ń bá mi. kí wọn kí ó kun bàbá òun lé ọṣẹ <laughs> àwọn oníṣègùn sì kun Ísírẹ́lì lé ọṣẹ wọ́n sì kún wọ́n sì kún ogójì ọjọ́ fún un. forty days. nítorí pé bẹ́ẹ̀ ló ikùn ọjọ́ àwọn tí ó kù mm. kùn lé ọṣẹ àwọn ará Egypt sì ṣọ̀fọ̀ rẹ̀ ní àádọ́rin ọdún ọjọ́. ó ọba Fáráò gan wọn mọ ọ̀nà tó yẹn ó ní mi ò fẹ́ mọ bóyá ń ṣe bóyá ẹ ṣe o gbogbo ìlú ẹ gbọ́ ẹ ti jàǹfààní ọgbọ́n mi ẹ ní láti mourn bàbá mi ẹ sọ èdè òyìnbó kí how many days Ni lédè òyìnbó ẹ ṣe ìyá mi eighty days ni wọ́n fi ṣọ̀fọ̀ ẹnìkan seventy ẹ ó ti wà òkè ẹ tiẹ̀ tiẹ̀ jẹ́ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi ṣọ̀fọ̀ wọ́n fi ṣọ̀fọ̀ ó clear karata ẹ ní láti ṣọ̀fọ̀ ẹ̀ ó wá rántí pé bàbá àwọn sọ pé egungun wọn gbọdọ̀ fi sílẹ̀ àjòjì ó tún package ẹ̀ ti lọ sí nílùú wọn ẹ bu ọlá fún ìyá ẹ bu ọlá fún bàbá ó gbóyìnbó kò gbóyìnbó òun ló tọ́ ẹ dàgbà ẹ jọ mother in laws father in laws ẹ jẹ́ ká bu ọlá fáwọn náà pẹ̀lú nítorí pé gbọ́ arákùnrin tí ó ń rí ìyá ọkọ ẹ̀ àti bàbá ọkọ ẹ̀ investment ìyá àti bàbá lónú ayé arábìnrin yẹn òun ló jáde tí orí tí o fẹ́ fẹ́ they have invested allow them to enjoy the dividend. arábìnrin má ìyá ọkọ ẹ fi ó mọ̀ ṣe kò ṣe òun ló tọ ọkọ ẹ tó dàgbà tó hùn ẹ tó sọ pé mo fẹ́ fẹ́ ó invest kankan nínú ẹ nínú àwọn jẹ́ ó jẹun ọmọ náà ẹni tó bá fúrúgbìn jẹ nínú àwọn don't block it jẹ́ ó ọmọ nítorí kó máa tó kàn wọ́n náà ó ti kàn wá ní ìsìn báyìí mo ní dọ́tà tó fẹ́ ọmọ mi mo ní sọ̀n tó fẹ́ ọmọ mi gbogbo wọn ń tọ́jú wa wọ́n ń tọ́jú èmi àti mọ́mi dáadáa àti ẹ̀mọ́ yàtọ̀ àdúrà ń gbà o ṣùgbọ́n àti fúrúgbìn síwájú ni mọ̀dá ń lọ mi le no problem má jẹ́ kókó bẹ́ẹ̀. àwa fada yín lọ àti ẹ̀ ń le náà. Now your spiritual fathers photo yẹn ẹ get a standby ẹ ṣe spiritual father honour is a system of transference of virtues and grace virtues and grace are transferred through honour ọlá ni ló ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ àti iyì ẹ wo fọ́tò yìí mọ̀ pé ẹ̀dá ẹni tó kúnlẹ̀ yẹn mọ̀ ó ṣeé ṣe má mọ ẹni tó jókòó yẹn ẹ mọ̀ ẹ ṣe fọ́tò tí ẹ ń wò yìí bí ọdún mẹ́wàá mọ́kànlá àárọ̀ kùtùkùtù èmi àti bàbá àjọwà lórí floor kan náà ni a lọ ṣiṣẹ́ ìránṣẹ́ ní New York mo kàn gba èmi sí pé kí n lọ bá bàbá ní yàrá wọn mo wá kanlẹ̀kùn reverend náà máa ń pè mí mo ní bàbá ó ní reverend ṣé kò sí mo ní kò sí èmi ti mọ nǹkan tí mo fẹ́ gbà mo kàn kúnlẹ̀ níwájú wọn ni mo dẹ̀ fún wọn ní ẹ̀bùn mo ní bàbá ẹ̀ súre fún mi mo ká wọn mọ́kànnà mo lẹ́ẹ̀dí fẹ́ rí bàbá òbí ní nàìjíríà ẹ tí mo lọ opportunity mo kúnlẹ̀ ẹ súre fún mi bàbá ah, wọ́n ní ire mo ní bẹ́ẹ̀ ni ah, wọ́n ní kí ni káwọn fi súre mo ní nǹkan tó bá ti wá lásìkò ni bàbá ni kò burú wọ́n ní kò sí orin kankan táwọn gbé jáde tó ṣá wọ́n ní tí wọ́n bá ń kọrin àwọn táwọn ti release tipẹ́tipẹ́ á dàbí pé wọ́n ẹ̀ṣẹ̀ release ẹni wọ́n ní ṣé mo mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mo ní mi mọ̀ wọ́n ní anointing for relevance ṣé mo pé ó ti nú wọn wá ni èmi kọ́ ni mo dictate fún un ní wọ́n bá fi súre fún mi mo ní èmi mi á gùn mo ṣàmì ẹ̀ mo gbé tọ́ ẹ̀mí ìwé hebrew orí keje ẹsẹ̀ keje Hebrew chapter seven verse seven ẹ jẹ́ àbúọ́lá fún gbogbo ntọ́lọ́ ní ká búọ́lá fún mo ti connect pẹ̀lú ànántì yẹn mo ti gbà àjẹmọ́nú ni mo dẹ̀ ń service ẹ̀ Hebrew chapter seven verse seven. àti ní àìṣe àìjiyàn. àìjí láìjiyàn láìṣiyèméjì. ẹni tí kò tó ẹni lè àásùrè fún. ẹni tí yóò tó ẹ̀ka lédè òyìnbó ẹ̀ka lédè òyìnbó ẹ fún màmá kan ẹ̀ka lédè òyìnbó. And without any contra- all contradiction. No contradiction, no controversy. The less is blessed of the better. Ọdítọ́, Eli, Elisha, ẹni tó le ni Elisha ń bá Bíbélì sọ pé ó sì ń bu omi sí ọwọ́ Elijah. Ó mọ̀ pé ọ̀gá òun le ṣùgbọ́n ó fẹ́ gbà nǹkan lọ́wọ́ ọ̀gá ẹ̀. ye yẹ̀yẹ́ ẹ̀ ẹ̀ jẹ. Ó gbà bí ó gbà. ẹni tó wà lókè ènìyàn ló máa súre fún yàn ẹ gba ìrí ẹnu wọn ẹ ní ìdẹ hallelujah bẹ́ẹ̀ ni Joshua bíbélì sọ pé nígbà tí Mósè gbọ́wọ́lé Joshua lórí ẹ̀mí Ọlọ́run wà nù Joshua o kì í ṣe pé kò lẹ́mí Ọlọ́run Mósè gbọ́wọ́lé Joshua lórí tán ó ní bíbélì sọ pé lẹ́yìn náà gbogbo ẹni tí mú joshua bá ní kó dìde a sì dìde. joshua ọmọ nuni sì kún fún ẹ̀mí ọgbọ́n mm-hmm. nítorí pé mose ti fi ọwọ́ rẹ̀ lé e ní orí àwọn ọmọ israẹli sì gba tirẹ̀ wọ́n sì ṣe bí olúwa ti pàṣẹ fún mose. wọn ò gba tiẹ̀ tẹ́lẹ̀ kò lè ẹ dìde a kò máa wò ní kìlómítì ṣùgbọ́n ọwọ́ ìgbọ́wọ́lé àwọn àgbà ó dórí ẹ̀ jésù kristi olùgbàlà bó ṣe jẹ́ olùgbàlà tó àwọn aráàlú ò bọ́lá fún wọn sọ àǹfààní nù kẹ́lì fi mọ̀ pé ọ̀rọ̀ láti à ń sọ kì í ṣe nǹkan tó yẹ ká fọwọ́ kékeré mu mo ń sọ fún sísítà mi kan mo ní tí ẹ ti pé màmá àgbà wọn náà pé wọn mo ní ẹ fi nǹkan ránṣẹ́ sí wọn ní rárá ah, ah mo ní òní ni grandparents àwọn ní ah ẹ èdè fi àwọn tó ń sẹ́ǹd owó ní àárín wa bíbá jìjì lọ rí wọn kò sẹ́ǹd owó sí ìyá àgbà Matthew chapter eight verse eight to ten mo fẹ́ fàpẹẹrẹ ilé ká lè mọ̀ pé jésù kristi gan fún rẹ̀ ó wà helpless láàrin àwọn èèyàn ẹ̀ nítorí àìbu ọlá fún. balógun ọ̀run náà sì. ẹ ẹ̀kọ́ bá ń ka six yẹn náà ẹ̀ka six six three to five. bẹ́ẹ̀ ni six to five. ẹ má bínú mo sọ pé mo máa gba ten minutes in time yìí àwa ṣètò pé a máa lọ yes constrain where Jesus was constrained. ṣùgbọ́n ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú. àbí mark ni ok ok ẹ jẹ́ kí n paraphrase ibi tí jésù kristi ti dé láàrin àwọn èèyàn kò lè ṣe àmì àti ṣe ìyanu ó ń torí pé wọn ò bu ọlá fún jésù kristi wá sọ pé ó ní wòlíì kò lọ́lá nílùú ẹ̀ ṣùgbọ́n jésù wí fún wọn pé kò sí wòlíì tí ó wà láì lé ọlá hmm. bí kò ṣe ní òun ní ìlú òun tìkára rẹ̀ àti láàárín àwọn ìbátan rẹ̀ àti nínú ilé bàbá rẹ̀. wòlíì ò lọ́lá nílùú ẹ̀ wọn ò fi ọlá fún jésù kìsì nítorí ẹ̀ kò sí àmì àti iṣẹ́ ìyanu òṣè ṣùgbọ́n ẹ wo ẹnìkan the centurion ó bu ọlá fún jésù kìsì fẹ́ wá sílé ẹ̀ láti lọ gbàdúrà ó ní má wá èmi kẹ ẹ má wá sílé mi bàbá ẹ sọ kìkì ọ̀rọ̀ kan ó ti tó bí ẹ bá ṣe bu ọlá fún jésù kìsì lẹ máa jàǹfààní ẹ bí ẹ bá ṣe bu ọlá fún ẹ̀jẹ̀ dìbò ara fún ìyá àti bàbá kó súre fún yín kó tó lọ tẹ bá lọ sọ lórí ẹ lẹ́yìn tó bá ti lọ tán tẹ bá sí wọn kì í súre lórí lórí kan waste time ẹni ẹgbà nísìn yes màmá mi bẹ́ẹ̀ tí bá mi rí yẹn láti kà. balógun ọ̀run náà dáhùn ó sì wí pé olúwa èmi kò yẹ ní ẹni tí ìwọ bá ìwọ bá wọ̀ abẹ́ òrùlé mi mm. ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ mi lára dá. ṣùgbọ́n àwọn tí Jésù Kristi dé sáàrin wọn tí wọ́n bí jésù kristu láàrin wọn ń pè lọ́mọ kápẹ́ńtà wọ́n ní ṣe bọ́ ọmọ kápẹ́ńtà ẹni wọn ò bu ọlá fún ẹ jáde jáde ká gbàdúrà gbogbo department tí a máa bu ọlá fún ni wọ́n ti là lẹ́kẹsẹ̀ yẹn ọkọ bu ọlá fún aya bu ọlá fún ẹ jẹ́ káwọn ọkùnrin resolve látòní lọ wípé gbogbo ohun tí a tí mo reserve fún ìyàwó mi ò ní pín pẹ̀lú ẹnikẹ́ni ó ní ète rẹ̀ a sì máa kán a máa kán tó tó ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ̀ kò dáa má kó bá fámìlì ẹ̀ dáàdì má kó bá wọn ìwọ lórí má forí kó wàhálà wálé mọ́mì náà ẹ̀yin náà ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ ara yín kì í ṣe tiyín ẹ má jẹ́ agbáwẹ̀ àpàpàǹdodo ara bíbélì sọ pé condition kan ṣo tí a lè fi yẹ̀ fúnra wa ni pé tí a bá ń gbàwẹ̀ kì í ṣe nǹkan tí ẹ máa fi serve punishment no help us já gbàdúrà ká sọ fún ọlọ́run gbogbo alamobi tí a ti kùnà kó lu àkóràn wa lọ́kọ́ àṣàtúnṣe ní orúkọ jésù kristi olúwa wa bàbá wa ti ń bẹ lé ọ̀rọ̀ àyìn ọ̀fọ́ ọ̀rọ̀ yìí tí a gbọ́ lówùúrọ̀ yìí àdúpẹ́ pé olúwa máa ṣí wa níyè ní gbogbo ìgbà kí òye ọ̀rọ̀ rẹ kó lè yé wa láti mú àtẹ̀síwájú inú rẹ olúwa gba àyìn àtọpẹ́ wa lórúkọ jésù olúwa gba pé kó gba àyìn wa a ti gbọ́ rẹ lórí irúurú lóríṣiríṣi lówùúrọ̀ yìí à ń bẹ̀ ọlọ́run gbogbo agbára à ń fẹ́ kó fún ní etí ìgbọ́ àtàyà ìgbà ṣe bí afúrúgbìn tó fúrúgbìn ó ní díẹ̀ bọ́sẹ̀ bá ọ̀nà ẹyẹ ojú ọ̀run sì ṣáájẹ díẹ̀ bọ́ sórí àpáta ó jóná àyìn abẹ̀bẹ̀ abẹ̀bẹ̀ lórúkọ jésù pé èyí tí ó bọ́ sí ilẹ̀ léètù lójú ni kí ó ṣe é ní ọkàn wa lówùrọ̀ ibi àti gbọ́rọ̀ yìí kí ó bọ́ sí ilẹ̀ léètù lójú kí ó lè ní ipa nínú ayé wa lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ fún wa orí ọ̀fẹ́ àti agbára láti gbọ́ ọ̀rẹ́ láti pa ọ̀rẹ́ mọ́ láti ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ láti làṣẹ́lẹ̀ fún lówùrọ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ lórúkọ jésù olúwa gbé e wọ̀ wá olúwa ṣeré fún wa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 ẹ kí hallelujah láì kò fẹ́ àkókò ṣòfò gẹ́gẹ́ bí olúwa ti kọ́ sọ láti ẹnu màmá wa tìbí àtìlálẹ̀ gbogbo àwa grandparents mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó kà mí mọ́ grandparent ní ọdún yìí ó dẹ̀ dùn tí n bá ti gbé fóònù tí n bá ti sọ pé mo fẹ́ bá wọn mi sọ̀rọ̀ báyìí grandson mi ó máa rẹ́rìn ni you will laugh ah kìíní kan pàṣẹ hi hi ó dùn gan ó dùn gan ó dùn gan ó dùn gan gbogbo àti òsì débẹ̀ lórúkọ Jésù Olúwa mú wa débẹ̀ má ti lùlù ẹni sùúrù ó dùn gan gbogbo àti àti débẹ̀ Olúwa mú wa lórúkọ Jésù so gbogbo àwa grandparents lọ́kùnrin àti obìnrin ẹ jẹ́ ká lọ sí ẹ̀yìn kí a jọ gbogbo àwa tí a sìn àsìmọ́ láti débẹ̀ náà lórúkọ Jésù àtẹ̀lé wọn àjọ wa àwa yin olúwa lógo àsìmọ̀ rẹ̀ bọ̀pẹ̀ wa àwọn ẹgbẹ́ akọrin ẹgbẹ́ envelope ẹgbẹ́ envelope. ó dùn gan <laughs> ṣe wá dáadáa ó hùwà dáadáa sí wa ọlọ́run wá ní òkú ṣáájú ọjọ́ ayọ̀ ṣáájú ẹ̀yẹ wa ọlọ́run dáadáa lọ́lọ́run rà wá ó ṣe wá dáadáa kó máa dé dáadáa dé wà lórí ọlọ́run dáadáa lọ́lọ́run rà wá. ti ga jù èrò mi pásítọ̀ ni mí bí báyìí mo fẹ́ kẹ́ jókòó kẹ́ fọkànbalẹ̀ kẹ́ súre fún wa káwa wà lórí ìdúró kẹ́yìn súre fún ẹ gbọ́ nǹkan tí a ṣẹ̀ ká wọ́n ní bíbélì sọ pé Solomon sì ṣe ìtẹ́ fún ìyá ẹ̀ ó ní jókòó ẹ jókòó kẹ́ fọkànbalẹ̀ nǹkan tí wọ́n máa fi súre fún wa pé ohun táwọn ní ohun téèyàn ní ló ń fún yàn àbí she is she has become a great grandparent such as I have I give wọn á fi súre fún wa lẹ́yìn tí wọ́n bá ṣe tán èmi á gbàdúrà àwa ṣòro ọ̀fẹ́ ó yá màmá àgbà ẹ ṣeun. ó láéláé àyìn lógo fún ìdásí àti àdúpẹ́ púpọ̀ ọ̀pọ̀ ló fẹ́ ṣọjọ́ ẹ̀ní kò sáyè fún wọn àwa ọkàn we are nothing before God hmm. olùpamọ́ wa aláàbò wa ọba tó rí wa táàrí. Mm ọba tá a rọ̀ mọ́ tó rọ̀ mọ́ wa tipẹ́tipẹ́ tí òjò ayọ̀ sọnù sọ wá di grand grand great ọlọ́run ó ní iṣẹ́ rẹ ti tóbi tó ìrònú rẹ jinlẹ̀ gidigidi òpó ènìyàn kò mọ bẹ́ẹ̀ ni òye kò yí àwọn aṣiwèrè ó ní kìkẹ́ ẹni tóun bá pamọ́ ló nínú ewu ó gbowó ògbóbi lọ́wọ́ wa ó gbẹ́yẹlé ògbàgùtàn ó ní ká mú kọ́bọ̀ wá ó wá dá wa sí. Si a ní kẹlanu gbàdúrà pé olúwa ṣeun ẹlòmíì ò lè sọ ṣùgbọ́n ó wà nítẹ́ ọ̀run tó ń ṣohun gbogbo torí àwọn tó bí mi màmá mi tá a bá sọ̀rọ̀ títí a ní ọba bí ọlọ́run ò sí ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi ni oníṣègùn wà babaláwo wà àwọn tó gbàgbọ́ nú ẹ̀ wọ́n á tẹ̀lé wọn ṣùgbọ́n àwọn ọmọ rẹ mú ọpẹ́ wá láàárọ̀ yìí torí pé a wo ibi ti ń bọ̀ ah, béèyàn bá sixty bó bá fifty ó ti rìnrìn àjò ayé já. Ja ṣùgbọ́n olóore ọ̀fẹ́ lọ́lọ́run wá dì wá mú ó ní ká máa lọ kò já ṣubú òjijì kí la lè fi fún ọ. bá a gúnyán ò jẹ́ bá a tẹ̀ bá òtí ẹ̀ yẹ̀wò àṣẹ rẹ̀ sí àṣẹ kọ́kọ́rẹ́ àmọ́ fúnra ṣùgbọ́n ọlọ́run wá ọpẹ́ wa ó ní ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ ọlọ́run ọlọ́jọ́ ìní ọba tó ní kílẹ̀ ọjọ́ ìní mọ́ bá wa láyé láàyè ẹlẹ́dàá ọ̀run òun ayé wa gbọ́ ọpẹ́ wa. àmín. bàbá wa gba yín wá. àmín. ẹ̀mí mímọ́ wa gbọ́ ọpẹ́ wa. àmín. mo níwájú ọ̀hún ẹlẹ́dàá tó dá wa wá toró mọ wá ní ohun tó dá wa ṣẹjọ́ kẹfà ó sọ wá ní pàǹtí ó sọ wá di rádaràda àgbà wa àgbà wa pàápàá ń ra wa ọlọ́run olódùmarè afẹ́. Amen. Àdàgbà ni o àti ìdarúgbó. Ọ hmm. ní màmá mo ni àmú dàgbà ni mi ti mọ ìmọ̀ darúgbó tó jẹ́ pé. Ṣé bá rí mi tọ̀ ẹ mọ̀ pé mo darúgbó? Ẹ̀yin náà darúgbó. Amen ẹ̀ní fìṣẹ́ lo arúgbó. Àmín. Nínú arúgbó yín, ìyà ò ní jẹ yín. Àmín. Àwọn ọmọ yín ò ní dọ̀tá yín. Àmín. Ayé ò ní kọ̀yìn ọmọ sí yín. Àmín lágbájá ti ń ṣe tó ń fọ tó ń fún báyìí orí ọ̀fẹ́ kristi ni a lè fi kún àdẹ̀ lè yọ kúrò ń ó nítorí kìkà ẹni tí òun bá pamọ́ olúwa máa pa yín mọ́. amen. ilé àwọn ọmọ wa pàápàá ò ní dàrú. amen. a ti dàgbà àní sọmọ tọ́. àgbàlagbà mi ìgbà tó bá dàgbà tó bá jẹ tó bá yọ bẹ̀rẹ̀ kótókótó. àwa ò ní ṣe kótókótó. amen iwájú iwájú lọ̀pá ẹ̀bí tí wàá máa máa rẹ́ sí. mi. àti lọ́kùnrin àti lóbìnrin. yes. Ah, ah. mo bímọ ọmọ mi bímọ ọmọ mi bímọ ẹmọ mi ẹmọ pé oríire ni. oríire ńlá oríire wa ò ní hmm. dìbàjẹ́. amen. agbáyọ wa ò ní jòdà. amen. kólòbó yẹ fún wa ò ní gbẹ. amen. okùn ọ̀tá ò ní kọ́ wa lẹ́sẹ̀. amen. ṣé wàá rí o gbogbo nǹkan tá à ń ṣe láyé. orúkọ jésù. Ah, à ń ṣe ẹ jẹ́ ká jókòó ká máa ro ìjọba ọ̀run. ìjọba ọ̀run yes. ìjọba ọ̀run ọmọ mi kan ó ní ìjọba ọ̀run rere nígbà ọmọ kékeré bàbá ìyá ló kú wọn ni wá bá yẹn mo wà move mo kàn kí ìjọba ọ̀run ṣe pàtàkì ó ní kìkì ẹni tá a bá fi ìran náà hàn ìjìnlẹ̀ ayọ̀ olúwa fi hàn wá. àmín. èyí tá a wá ṣe léyìn bàbá ọdẹ́nẹ̀yẹ kò ní jáṣe mọ́. àmín. ẹni tí kò ní sínú wa. àmín. àní yọ sọnù. àmín. ọlọ́wà máa pọ̀ sí i. àmín. àwọn ọmọ náà bọ́ ti ń lọ tó ń bọ̀. lórúkọ jésù. màmá kan pè mí kí mi á kíra. mo ní màmá máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o. Hmm. ibi tó fi ẹ́ pamọ́ sí yẹn mo ní jókòó síbẹ̀ má kọjá àyè o hmm. tó bá kọjá àyè wà á bára ẹ ní airport <laughs> ó rẹ́rìn-ín màmá kí ló dé mo ní kò sí kankan mo ní ṣùgbọ́n jókòó ara ẹ jẹ́ ó ní mo ṣe máa hmm. ó ní ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ mo ní kó máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ yẹn pé kíkì tán ẹ mọ́lẹ̀ bí wọ́n gbé ẹ lọ nàìjà o. Jésù ṣeun Jésù. ẹ ohun ọpẹ́ oyin kò ní tán lẹ́yìn. àmín. àmín dá àmín. èyí tá a ṣe lẹ́nìí kò ní Amen. Amen. Amen. ojú ẹ̀sìn ojú àdúrà òde ní tiwa dágúndúró ò ní yẹ o. àmín. a máa pọ̀ sí àní pẹ̀dún. àmín. gbogbo ọmọ wẹ́wẹ́ wa pàápàá olú wa bá wa kọ́ wọn. àmín. ẹgbẹ́ nǹkan tí bàbá sọ lẹ́ẹ̀kan bàbá ní ẹ̀kọ́ ọmọ yín ọmọ mi tó bá fẹ́ bá wọn lọ́mọ amẹ́ríkà ni èmi ò bímọ amẹ́ríkà o áfíríkà mo ti wá máa gbá ẹ̀ǹdì tó kàn mí olúwa ò ní bá àwọn ọmọ wa jẹ. àmín. àárín wọn kó lọ lé o. àmín. àmín àmín olúwa ti fi àwọn ọmọ ọmọdé ńlá dé lórúkọ jésù adé orí yín ò ní ṣí ẹ̀mí yín á gùn ẹ jẹun ọmọ sí o ọkàn yín á balẹ̀ ọjọ́ alẹ́ yín ìdìbàjẹ́ ò ní wọ ẹ ní fìyà lò àwọn ọmọ tó ń tọ́jú yín lórúkọ jésù ọmọ á àwọn náà ibi tí wọ́n ti mú wá tí wọ́n fi ń tọ́jú yín lórúkọ jésù kìí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run àfi rọ́pò ògo ni forúkọ olúwa